أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخي ونفخي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب هذا وقيت فهو الله قد تريكات الجفوان عندي محمد صلى الله عليه وسلم olórí ìjọ ọpẹ́ wa òun ni báwa jẹ́ mùsùlùmí ẹlòmí ọmọ wa rò pé kí ló tó ń bẹ ni wà látàmú tún náà ńlá wà á ń tán mùsùlùmí sòtẹ́ èèyàn bá lọ kú sẹ́rẹ̀ tó bá ń bẹ láyé àádàṣẹ lólórí ìṣèdájú ẹ̀ wà bá kú kí èso mùsùlùmí ìbá ìjẹ̀fẹ́ politician ìbá ìjẹ̀ philanthropist pé ah foundation rẹ̀ 300 trillion lọ́mọ iná lóṣù kan lórí àwọn aláìní àáfà yóò di àwọn ọmọ èèyàn bá ní gbogbo owó ilé ayé kọ́mọ náà gbogbo ayé lọ mọ́ta kọ́mọ kọ́mọ sáláṣí ṣùgbọ́n kí èso òṣùlù mọ́ta káàdùrà ọwọ́ akú sí kèfèrí sẹ́ríwẹ̀ ẹni mẹ́ ọlọ́run ṣe lóore kankan

téèyàn bá ti fẹ́ ṣe báyà lè fẹ́ wà burúkú kan àwa ní ṣe ṣe ọ̀tá ẹ má sọ kí nìkan fún rambi mùsùlùmí láwa náà lọ́jọ́ tẹ̀lé léegun ní ìsìn jẹ́mọ́ àwọn eléegun náà lọ fa wàhálà nínú ìṣògbó sápá mùsùlùmí aláàjì kọjá aláwò àfa nínú àwọn pọ́tẹ̀lé wọn mùnàbí púpọ̀ ní wọn tẹ́bá jáde mùsùlùmí èyí náà ìmọ̀lẹ́ òní àmọ́ṣe kí ni ó òní àmọ́ṣe òrùlé wa so bẹ́ẹ̀ bá ti rú àwọn mùsùlùmí bá náà tó àtùmọ̀ sí dáwà ṣùgbọ́n àtà tó wá láà jẹ́ mùsùlùmí mẹ́fà tó ń dúpẹ́ ilé èsùn bàjẹ́ ilé èsùn kí ni o inú rẹ̀ bàjẹ́ èsù ọ̀wá fi èmi àti yín lẹ̀ bó ti rùkọ́ ọlọ́jà àfọ́ àsúnmẹ̀tò bó ti rùkọ́ ọjẹ́lẹ̀ àsúnmẹ̀tò bó ti rùkọ́ ọjẹ́yà alátàlà àtúntò èsù ilé ọkì bó ti lé èmi náà kì láwọn àsìkò kan èṣù máa ń wẹ̀nẹ̀ wa àsìkò tó bá ti wẹ̀nẹ̀ wa tó borí wa ìlà máa ṣẹ̀ lọ èṣù ọ̀rọ̀ wa rẹ́rìn inú rẹ̀ ọ̀rọ̀ wa dùn ọwọ́ mi gbà mo ti páláyò kí ẹ fi tábà o àsìkò tá a bá wá ń ṣe pẹ̀lú ilé èṣù máa bàjẹ́ ìyẹn ló fàtọ́jọ́ sí wípé àwọn èèyàn bá a jẹ́ mùsùlùmí àpilọ́dún sẹ́ẹ̀rí gbogbo ọmọ ànábì àádámọ̀ lọ́dọ̀ èṣù nínú kájẹ́ mùsùlùmí àbí kájẹ́ kékeré èèyàn bá jẹ́ lẹ́bọ ìbá jẹ́ olóòṣà gbogbo ọmọ ìyá kan náà àlù kúfúrù kúfúrù náà ni ọwọ́ àlè jẹ́ mílàlì ọ̀nà oríṣiríṣi ló ṣe kéde o ìlọ́pẹ̀ ká sí sí ẹni gbogbo láti jẹ́ kékeré yìí èṣù òye wọn kì jẹ́mọ̀ tí mo rí èṣù òṣèkí ni òye wọn kì èṣù òṣìṣà wọn láàmú torí náà mọ́ tó ń sọ sọ̀tọ̀ tẹ́ ẹ bá ti lẹ́rẹ́ nìkan tọ́jọ́ kéèké sí orí mi bọ́yọ́ ń pe jésù lọ́lọ́ bọ́yọ́ ń pe òkè ìbàdàn lọ́lọ́ bọ́yọ́ sọ pé ọdún eégún lòun fẹ́ máa ṣe bọ́yọ́ ń ta ko sí kankan tọ́jọ́ pé kéèké orí mi kódà ìbá àjẹ́ mọ́ ọkọ̀ sáláàbù àìmọ́ ìmọ̀ ọkọ̀ sáláàbù kéèké orí lọ́dọ̀ ọlọ́ ìmọ̀mù òbí látọ̀rọ̀ ìmọ̀mù eléégún dàdà nítọ̀jẹ́pọ̀ òun ni kí ni òun wà téèyàn bá ti lè jẹ́ kéfè èṣù bẹ́ẹ̀ kan ti gbà mú èṣù onídìí kọ́ máa dà láàmú mọ́ lẹ́yìn kọ́ máa rìpọ́ọ̀tù èṣù níṣàn rẹ̀ tó ní àmọ́ ṣe aṣẹ́kí ní o àtúnṣe díẹ̀ lónìí èṣù ọmọ wa rẹ́rìn èṣù ọmọ ìdùnnú pé gbogbo àwọn ilé ìmọ̀ ti mú wọn jẹ́wọ́ kí tí wọ́n sọ lè kílẹ̀ àkójú tọ́pìkì tá a fẹ́ sọ àfáàrù gùnú alàlùfárúbì wà lè mọ̀ṣútà mọ́ a fẹ́ wo orí pa sí ẹsẹ̀ ká máa ṣe ọlọ́run ká ṣe ohun tí ò dáa orípa tó máa ń ní lórí individuals kálukú wa bá a ṣe bóyì afẹ́ wò ó àti lórí àwùjọ wa tá a wà bẹ́ẹ̀ tẹ̀lé tí gbogbo ayé ọ̀bá tiẹ̀ níbi tọ́pìkì nàìjíríà níbi ẹ̀là nípò tá a wà tọ́rọ nípa ẹ̀fẹ́ ti dé ó gbé èmi lè ó gbé gbogbo nípa ẹjọ́ kò ìgbè ó gbé àwọn tí ò sí bí ilé orípa ẹ̀fẹ́ kò jẹ́ àgbádùn àlàláàfíà tó péye àní mọ́rin tó péye àní bàádà tó péye àní fọ́kànbalẹ̀ tó péye ẹ̀sẹ̀ ló fà ń pàtí máa nára ìṣẹ̀ lọ gbogbo ẹ̀ láàjọ bẹ́ẹ̀ wá náà tó bá ti jẹ́ kéfè yìí ìrẹsẹ̀ ìṣùfẹ̀ ẹ̀kan làwọn èso ọmọ lò wọn bá yóò fẹ́ dàrú báwọn èèyàn ó fẹ́ máa fẹ́ lọ́n báwọn èèyàn ó fẹ́ yẹ ní ibú inú bí wọ́n ti padà wà nípìnlẹ̀ láwọn ọ̀dùn ètí wọ́n mọ̀ mọ́ wa ni pé àbá nígbà táwọn olùtù wọn wá sàdúgbò wa ilé ìfọ́lẹ̀ káwọn mọ̀ ṣùgbọ́n fúra o jẹ̀mọ́ nígbàtà tí kì í fẹ́ fúra láwọn àdúgbò ìfọ́lẹ̀ torí ẹ̀nà jà ó lè jà torí páwọn ọmọ èṣù àwọn irinṣẹ́ ìfẹ́jọ́ jókòó ní ti lálọ́ọ̀dún tẹ́ ẹ bá jókòó ní ti ní olóṣèlú tẹ́ bá àwọn ọmọ èṣù lọ́wọ́ àbẹ́ wọ́n sọ o ẹ̀wọ́n bí o tọ́tọ́ wá sí kàwá yóò kí bàbá ọmọ ìyá wa láyé ìjọ ọ̀fẹ́ àfẹ́ ẹ̀wọ́n bí ẹ̀wọ́n bí ẹ̀wọ́n ẹwà ní oṣù lónìí oṣù lónìí wá ní bíìsì kó o pé tẹ́sí gèèmù ní o ẹgbẹ́ sọ pé àbá àmà sọ̀rọ̀ yí mẹ́rin kan bí o ilé ẹ̀sẹ̀ láwọn olóṣèlú tí wọ́n múlẹ̀ ní òhò abẹ́ ẹ̀gbọ́n tọ́sẹ̀lẹ̀ Nàìjíríà ni ní òhò ìhòòhò ọmọlúàbí wọ́n múlẹ̀ wọ́n dẹ̀ sọ pé faransé ẹ̀ńbà tó àṣírí tá a sọ ìrìnkọ́ kọ́ gamẹ́nẹ́ ìrìnkọ́ ya ìrìnàjì kọ́ ya ọ̀bọ wọ́n sì kò rí kọ́ọ̀tù ara wọn lẹ̀ lọ́kẹ̀ ní kìlá fọ́dọ̀ ẹ̀rẹ̀ kan yọ́pàá lórí social media ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ pé kẹfẹ́ tẹ̀ kan làwọn èṣù ti fọ́n wọn tẹ̀ èṣù ti ń lò wọ́n nínú iṣẹ́ àwọn èṣù ti wò pé àwọn eléyìí mo ti wọ́n yẹn wọn. tọ́lọ̀ bá wá sàánú ọ̀kan nú àwọn ìwé nù ọba gbà fúlà èṣù ọ̀tọ̀ wa máa fẹ́ jẹ́jà ìwọ́n fẹ́ kò ní ọmọ lẹ́yìn èdè minus two kò sí tọ́jọ́ èṣù ọmọ wa tún dé tèbí kọ́ padà sínú kéde o kú fúrù. kọ́nà ọkọ̀ wọn la Yusuf akájú ìpìlẹ̀ sọ̀rọ̀ ni tẹ́ ẹ bá máa ń wo àwọn lẹ́tọ̀ọ̀sì comparative ẹ̀ bàbá yẹn kọ́nà ọkọ̀jú ọkọ̀ fún ẹlẹ́sọ̀rọ̀ ni ọmọ ìgbésí àkúdà láíláí ọlọ́run lọ́ mọ ibi àwọn òlù táwọ́sọ̀ọ̀sì àwọn mùsùlùmí tó ti gbà síláàmù lọ́wọ́ ibi náà tó gbà síláàmù nígbà tí èṣù bá tó gbógun ìdí àwọn lọ fún tẹ́lifù nígbà tó bá di pé ẹ̀yìn kòrò owó lẹ́sàn kòrò owó sùkúrú bàbá rẹ̀ ní ìyá òun pé ó kù Ọ̀pọ̀lọpọ̀ ìṣàmọ́ àwùjọ òṣìṣẹ́ oníjà fọ́ọ̀tì rẹ̀. Tábàlà àwọn ìyá àgbọ̀kan wọ́n látẹ̀rẹ̀ àfúrò ní ẹ̀yìn ọdún kan ó lè padà. Ìtọ́wọ́ bá ní pé kò yóò kò padà ló kúkú rẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ẹlòmíì tó wá padà gbò lórí Islam, wọ́n lè gbogbo, wọ́n lè rájẹ̀ gbogbo wọ́n lè má jẹ́ òkè tòrọ ọkọ fẹ́ wọ́n lè má jẹ́ òkè tòrọ ọmọ ilé ọkọ wọ́n lè jẹ́ títí ọmọ ọgbọ́n lọ́wọ́ ẹ̀sẹ̀ láwọn èdè èṣù tọ́lọ́n bá fẹ́ bẹ́ẹ̀ wà máa ń bì bọ́ọ̀rì nàbì yìí ní àádé ìlànà ìdìlà wà wá máa dé èṣù tóbi láti pẹ́ tó ti kó òun kú fún yẹn tó ti lóun ọ̀kọ̀tọ̀ lọ́wọ́ mẹ́ta àlọ́ ọ̀kọ̀ mẹ́ta kọ̀tọ̀ lọ́wọ́ ní so ṣùgbọ́n àwọn tẹ̀sùn bá rí pé wọ́n sì ń ṣe ìkọ̀tọ̀ lọ́wọ́ wọ́n ń yapa ọlọ́wọ́ wọ́n ti di kèfè rí ilé ṣùgbọ́n gbòòrò kò ní di kádà àwọn ilé ìlànà mọ́ sẹ́ẹ̀rí pẹ̀lú ọ̀bá experience díẹ̀ tó ju àwọn bá àfọwọ́ tí wọ́n tẹ̀lé àfọwọ́ ẹgbẹ́ ọkọ̀ yìí wọ́pọ̀ sínú tíra wọn àìmọye tíra wọn ẹ̀ sàlàyé máa ka díẹ̀ ní ọ̀rọ̀ wọn láìpẹ́ ìbílí sẹ́rí gbogbo àwọn nǹkan tó sùn ṣe yìí ó lérí ẹ̀wájú ọlọ́run ìdẹ̀ mú ẹ̀sùn ẹ̀sùn tó ń tẹ̀lé táwa náà ní pẹ̀lú ọ̀bá táwa àfa àwa àti iṣẹ́ ìfúnta ní délé sọ̀rọ̀ òde ìfẹ́ fọ́ wa lágbàlápá wọn ṣe orúkí àtẹ̀tẹ̀ tó fáwọn èèyàn ìsọ̀ ẹ̀sùn ẹ̀sùn wa kàtà ní. ó jẹ́ kí mọ̀ wípé wà láìsọ ẹ̀ráwọn kẹ̀kẹ́ ní lóòótọ́ èsù ó ti tẹ gàba lé wọn lórí. sí àwọn bàtọ́ lọ́run sọ èsù di olórí burúkú èèyàn wọ́n lọ ní ìwé ala alẹ́ o ti jẹ́ ní ìlànà níbi tẹ́sù tó wá yọ lórí ibúdé ó tún lérí mẹ́ta wọn ọ̀lọ́ sọ ọ̀rọ̀ ọmọ adámọ̀ tó wọ yìí ìbá wọn mú nǹkan lẹ̀ màá jú gbogbo ọ̀nà tẹ́lẹ̀ gbàdí sí ìjókòó débi dé wọn à ní ilé èṣù wá ń sọ ọ̀nà tí máa wọ́n jẹ ara ẹ̀ ohun orin kíkọ mọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ o nínú àwọn àdánwò tó kúnlé ayé lónìí lọ́rọ̀ music ọ̀rọ̀ tí gbogbo báwọn èèyàn bá ń tà lónìí orin ni ara ń tẹ́sùmọ̀ ọmọdé tàwọn èèyàn jẹ́ nìyẹn obìnrin wà jẹ́ owó wà jẹ́ àti bẹ́ẹ̀ gbogbo jẹ́ tó bá ti lè rí fẹ́ẹ̀ nìkan fẹ́ẹ̀ kan ti di kèfè yìí gbogbo nǹkan yẹn ò ní dára mọ̀ lọ́dọ̀ kèfè kí wá bọ́ sí kí wálé ọlọ́run àbùrọ̀mọ́ àti sọ̀rọ̀ tó lè àtúndé àtúndà ọmọ ìyá wa pẹ̀lú fáwọn ẹni ibú ń pọ̀ lẹ́ Yorùbá wọ́n sì kò ní gbogbo ayé kéfìsì kò ní tó àtà kí àtà ti ibú ọmọ ìṣẹ̀lẹ̀ sáwọn èèyàn kò sí fábílì kan lẹ́ Yorùbá yóò ẹ máa ní fábílì tiwa kò ní bẹ́ẹ̀ yọrọ lọ sọ́ọ́dì fábílì extended family tí ọ̀bá sí ní nuclear family yọ́ wà lékè ní o tó àwọn èèyàn ogún wọn pọ̀ jẹni rí lọ nínú táwọn èèyàn ń ṣe lónìí òun ni kán máa ránjẹ̀ tó táwọn òun ni kán máa sàfihàn kán máa mú fìlà èèyàn kán mú ọ̀dáwíà obìnrin kán mú irun gbà kán mú irun orí kán mú irun mú kán mú ìkánná kán mú irun abíyá tàbí kẹ́sì ẹ̀ má mú gàgà kán máa pe orí èèyàn láti dìkan kán máa sàǹkan fún táwọn èèyàn tó sì máa ń rí ẹ̀tọ́ lọ́nba fẹ́lẹ̀ nínú àwọn kéésì èmi àtọ́mọ ìyá mi àbábìlá bẹ̀rẹ̀ àdéhùn ẹ máa àbábìlá ẹ̀kọ́ sọ pé mo parọ́ kan àti ṣerú péyà kan rí fẹ́lẹ̀ kan àìjọ̀nú ní ara ń tó sọ tí mo rántí dáadáa sọ́rọ̀ ní àdé òní àwa ń bí kí ló dé kí ni sọ́dọ̀ ẹ̀rẹ̀ yàtọ̀ ẹ̀mí kí ló dé bẹ́ẹ̀ gbé sábà rẹ̀ yín sẹ́ ẹ̀yìn òní sọ fẹ́ ẹ̀jẹ̀ tẹ́ ẹ àbájá àwọn mùsùlùmí wáì tí jẹ́ pé kèfè lẹ́nu àbá àjọ yẹn sọ pé méjì kí ni olè gbàgbé kọ́ lágbára ó lálàkọ̀ọ́kọ́ ọlọ́mọ àti sọ̀rọ̀ tó ní àti ní o tí ìsàlẹ̀ nípa aṣọ ó dà ọ̀rẹ́ rẹ̀ fẹ́ wà ní skul nígbà táwọn ọ̀rẹ́ lọ ọ̀lẹ́ ọ̀lẹ́ kí ni tí ó wà ṣẹlẹ̀ ẹ máa gbọ́ mi o ó lọ́pọ̀lọpọ̀ ó ní dáàbò lásán máa ń lò kò sì máa lò ó ní kálukú ní five thousand èmi náà ti wá rí pé gbogbo wa ti wà fẹ́sẹ̀ ẹ̀rọ amẹ́kò méjì lèmi kó wáyé bàbá mi náà tó bàbá mi alága lóòrùn láwọn kó dání ọkàn lẹ́yìn náà nìyẹn bẹ̀rẹ̀ ní kó kàn dání àwọn ti eléyìí pọ̀ láìpẹ́ fóònù méjèèjì ti bẹ́ wájú òní kò sí ètò òní fúra ní láyé ẹjọ́ nígbà tá a kéré táwọn secondary school tí wọ́n ń ṣe ìwé wa tẹ́rí bíyà tí wọ́n fún wa tí ẹlẹ́sà high school ọlọ́run tó sùkúù mi owó dé máa kẹ̀ fún mo sí sọ̀rọ̀ àdílẹ̀ kan ní àti public dawa sùkúù tí wọ́n lọ secondary school ni mo wò lọ́ọ̀ká yìí mo ń wọ ẹlẹ́sà kíláàsì tí mo jókòó sí mo ń wò lọ́ọ̀ká lẹ́gbẹ̀ẹ́ ìlẹ́gbẹ̀ẹ́ pépà bọ́ọ̀lù tí wọ́n ń sálẹ̀ 1998 mo kúrò ẹlẹ́sà high school yìí àfọ́ àtàwọn bá kúrò ní ẹlẹ́sà high school ní fàlẹ̀ tí mo ti parí secondary school ní 1998 bá a bá lọ máàbù láàárọ̀ bí pé à ń lọ fún NSS kanṣu kanṣu dílà máa ń pè nígbà náà kó tó di apẹlẹ ẹkùrọ ẹyà kanṣu fún àǹfà láàrin pa agbáwájú wà sí ti kọjá lọ́rọ̀ náà sáfùsù ní ìgbà ní ìgbà ní àyè gba bí ọ̀nà ìbílẹ̀ ọba báyìí ọ̀sán ìgbà tó máa ń gbọ́ oríṣiríṣi orúkú ni nínú tẹ́lifí àti pé kùránì máa wà pẹ̀lú ọ̀rọ̀ èyí pocket kùránì tàbí sáré wọn mọ́tò ń gbà náà níbo ní jẹ́ mọ́ṣọ́ àti ilé máa ń yànà àdìgbò lọ́nà mọ́ṣọ́lá ẹ̀yìn ìṣòro àtẹ́lẹ́ta àrùn lọ́mọ́ nígbà tó tó pẹ̀lẹ́ àti gbogbo lọ́mọ́ àdìyàwó èyí tẹ̀lọ́ máa dìyàwó bí àti máa dìyàwó bí ààtò tẹ̀lọ́ sọ́jà àbá láàrin fáàrin lásán amọ́mú fúlàní ọ̀tọ̀ ọ̀fẹ́ ẹ̀ lè gbá wa ń gbà mí kí ni táàfin fúlàní ṣe nǹkan méjì nǹkan mélòó afá nǹkan mélòó sẹ́wọ̀n méjèèjì alákọ̀ọ́kọ́ fúlàwà ẹlẹ́kẹ̀ẹ́jì àwọn ọkùnrin àti àmọ́dọ́gbọ̀n ló fún lára ọdún sẹ́lẹ̀ àwọn orúkọ ọlọ́run lẹ́sìn ìtìjà dérú kábí tí bá ṣe mú tẹ́ẹ̀kì bá tọ́lọ́gbọ̀n wò nípò fún kábí ẹ̀mẹ́ta láàrin ilé wa tí bá dùn mọ́ máa yá méjì mẹ́ta mẹ́rin márùn-ún lójoojúmọ́ lónìí fóònù là ń kó kì múra ní oríṣi bíi mẹ́ta mẹ́rin lórí fóònù tí gbogbo ẹgbẹ́ fóònù kálukú alẹ́ kí ọ arábì arábì english ẹ̀ english kele kan sáǹtì làwà lónìí bí tayé john sáǹtì káàrùn wa jẹ náà bíi tìgbà kan kẹ́ni kọ́mọ̀ ìrìnàjẹ́ èmi ẹgbẹ́ gbogbo wọn tá a jókòó yìí àwọn ẹlẹ́sẹ̀ lájókòó tá a wò bí fáńkọ́ yìí àwọn ẹni wọlé jókòó yìí ẹ̀mí ẹlẹ́sẹ̀ sáré sọ̀rọ̀ èmi ẹlẹ́sẹ̀ mú sọ̀rọ̀ sáàrí àjẹ́mí yẹn sọ pé ọkàlùkù nígbà tẹ́ ìpínlẹ̀ rẹ̀ tàwọn àbáṣu ó lè dàbí pé olórí gbogbo làwọn náà tó fi yé ṣùgbọ́n lọ́wọ́ mẹ́jẹ̀ kẹrin ní àti mímú inú ọ̀pàá tí sáà bá gbó déédéé àwọn ilé wọn sàn kan ṣùṣọ́ wà mọ́ orí àfà sílẹ̀ jẹ́ wọ́n a máa sọ bẹ́ẹ̀ fún yẹn tó a tó ọkọ̀ sọ ọ́ torí pé wọn ò rí nẹ́tíwọ́ọ̀kì rẹ kọ̀nẹ́ẹ̀tì rẹ àwọn àmàlẹ́kà ní bẹ pẹ̀lú wọn. àjẹmí yẹn sọ̀rọ̀ yẹn ó ń jẹ òkun ní ìgbà ó tó wọ́n sàkéèsì bá bẹ̀rẹ̀ tó bẹ yín wò fẹ́ láwọn ọmọ ẹ lọ sọ́dí àwọn ọmọ yín ilé ìgbóra náà àwọn ọmọ yín ọlọ́run eléyìí ò dùdú òkúta tó bá ìfẹ́lẹ̀ afá àwọn bá ajẹ́ tó bá secondary school náà àìlú ni ọgbẹ́ pé àwọn èyí tó pé òbí rẹ̀ ọmọ ní kírìmù wo nílò ẹgbẹ̀rẹ̀ kan sí fókíà wọ́n dára ní pé clear clear yóò mọ̀ clear ara ẹ má lọ sí fókíà ẹgbẹ̀rẹ̀ kan clear mọ́ ewo ni ọmọ yóò pupa tó bá ọmọ tó láì tó láì tó náà èmi àmì black person I'm happy that Allah created me a black person

ẹgbẹ́ ní ọkọ̀ ọlọ́ọ̀bà tó sẹ́ẹ̀sá wọn ẹni o ẹgbẹ́ ní báwọn ẹgbẹ́ sọ̀rọ̀ àwọn àbá ọlọ́pàá wọ́n dà wọn láàmú o lórí Facebook lórí WhatsApp wà láì kéṣì ọmọdé lọ́wọ́ ọ̀dẹ́ láì tán dà wọn ọlọ́mọ láàmú o níyàwó sẹ́ni tọ́lá tẹ̀ dáwọn láàmú ọba dá ibi ọmọ fúlàní kọ́ ní ìfọkọlọmọ sí kọ́kọ́mọlọ́mọ lóyún akílẹ̀ ìfọkọmọlọ́mọ lóyún lórí Facebook láti ti pàdé àwọn àdáwọ̀ social media ọ̀pọ̀ tó ní ẹ̀fẹ́ social media ilé tó tó tó fi kàwọ́ fọ́ ọrụ ẹ̀sẹ̀ la ń sọ ori orí ni èyí ìwọ̀nú tọ́pìkì o rìàbù ṣe lọ. sọ Islam Islam spiritual Islam physical Islam ní pé mo dáhùn bọ̀dì tẹ̀gbàkan asọ́dáhùn ah, bọ̀dì tòkòtò ẹ̀fọ́ òkè àbá àdúrà ti tán mo fọ ọlọ́bẹ̀rẹ̀ rẹ̀ pé èèyàn bá ní ọmọ obìnrin tí tòkòtò rẹ̀ fọ́ òkè kò tí ìgbè kìtìrí àkókò tí èfi ọmọ mi obìnrin kìtìrí àrè èkó tí èfà búrò mi kìtìrí àrè èkó tí èfẹ́ kan náà fúlẹ̀tì mi tọ́mọ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu àìmọye sẹ́wọ̀n gbọ̀ physical Islam tòkòtò physical Islam súnà àwa náà ní ọgbà gbogbo tèmi náà ṣe kí ni ó fò òkè ọ̀pọ̀lọpọ̀ wa internal Islam ti gbọ́lúdé physical Islam pẹ̀lú òṣùpọ̀pọ̀ lẹ́ẹ̀rọ àfà àtìyàwó ẹ̀ lórí tó sì nà ìyàwó náà yó physical Islam nìyẹn ìlẹ́ẹ̀rọ àfà àtọ̀jẹ́ pé yóò bọ̀ sí mr big yóò sì jẹun two five yóò sì five hundred lórí ibú lẹ̀ fún ìyàwó kan ọmọ mẹ́ta ṣé physical Islam kan

irúgbẹ́ sí wà ṣòkòtò fún òkè irú kí ni Islam yẹn ti sùkà Islam internal Islam Islam needs to be internalized Islam gbọ́dọ̀ wọnú ara wa lọ ìyẹn ló fà sọ́jà sí pé nínú tí wọ́n ní competition yẹn àǹjẹ́lú yẹn sọ bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìjáàbù ìta inú kọ́ ẹnu ọ̀pọ̀lọpọ̀ àbá náà sí orúgbẹ̀ ṣòkòtò ṣùgbọ́n ìbánálẹ̀ kọ́ ìṣòro ìjọba sẹ́gbọ̀n mi iye

ọlọ́run jọ wá mọ́ ọlọ́run jọ mọ́ tó ti kú gan àwọn ọmọ tó wá tó bá ti kú tó bá pọ̀ sí ọlọ́run àti ṣe fún tó bá ti gbẹ̀rẹ̀ lórí tó lè máa dé lùsù àwọn ọmọ àgbàlú ti àwọn mọ́ ẹmọdé agbóǹkì ọwọ́ àbàdàn wa àdẹ́sí gbàgbé ni à ń jẹ́rú gidi lọ́lọ́ tó máa náwó báyìí ẹ̀rẹ́ rẹ̀ tí wọ́n pọ̀ àwọn kan tó lórí ibú látàrí àwọn àjẹmọ́ ń ṣẹ̀lérí agbóǹkì káàkiri wọ́n dẹ̀ àbájá wọn àjẹmọ́ òkòwò yóò àwọn ṣẹ̀lérí agbóǹkì wà sí Nàìjíríà ó jẹ́ kí n mọ̀ pé àwọn fẹ́ àwọn ẹni èkó ẹ̀ kan pọ̀ láwọn tọ́jú wọ́n pọ̀ láwọn ẹni baba aláwo wọ́n pọ̀ lọ́dọ̀ àwọn iṣẹ́ afẹ́fẹ́ wẹ̀rẹ̀ ti náà iṣẹ́ á lòun iṣẹ́ á ti ọ̀mọ́ fásí àká kọmọdájọ́ ọkọ̀bùlẹ̀ àti ìbàdí ẹ̀yìn ìdìbò náà sì ń tẹ̀lé olóhùn ní ṣẹ́á ṣẹ́á sẹ́wọ́ ṣẹ́á afọ́ra ṣẹ́á tí ọmọ tí ọmọ sọ́lọ́mọ̀ kò tán wá jáde láàbù lásìkò ní wá sí kéde o ìṣúná tòun torí náà mo fẹ́ ká di pọ́ìntì méjì kan àwọn èṣù àtàwọn ẹni èṣù ní èyí àtàjẹ̀nù wọ́n fẹ́ ìṣàfi fún kóòdù àwọn kèfì tani wá ń dà láàmú o ìní àti ní tọ́lá wà lásán mẹ́tẹ́ ní o àlùjẹ́ náà nínú àwọn ọ̀nà tí èṣù tọ́wá fẹ́ fi da yérú òun ni ká máa ṣẹlọ ìyẹn láti á bọ́ sínú tọ́pìkì láìpẹ́ tẹ́ wá rí tàbá ń sọ̀rọ̀ àgbùmọ̀ wàlìmọ̀ àṣù ẹsẹ̀ àwọn àfáà ní ká bọ̀rọ̀ ògbòdé tá a bá ní kiri jẹ́ máa síyà àbìzám ọ̀rọ̀ pọ̀ táwọn sára kò sọ bí inú àbá àtàwọn mi ṣùgbọ́n kí n sọmọ aláìkẹsọ náà méjì àbọ̀ náà mẹ́ta àkálẹ̀ bọ̀ mí alákọ̀ọ́kọ́ nínú tẹ́ẹ̀sì mẹ́rànmọ́ ẹ̀sẹ̀ gbogbo tọ́lọ̀ ń bá ti àṣáàṣì àlẹ̀ ẹ̀kọ́ awìlà àzáàmù awil wailu jama tọ́lọ ń bẹ́ ilé sọ̀rọ̀ kan nínú Qur'an abánabi wa Muhammad sallallahu alaihi wasallam ó oh sọ̀rọ̀ kan nínú hadith wọ́n wá sọ pé ẹni tó bá ṣe nǹkan yóò jìyà ẹni tó bá ṣe nǹkan ìbínú ọlọ́run yóò mọ̀ ẹ́ bá ẹni tó bá ṣe nǹkan ọ̀gbọ́n mẹ́ta ń bẹ fún gbogbo ń tẹ́ ẹ bá ti lè rí báwọn awil làánà àbí làánà pé ìgbèdínà síkì ọlọ́run kọ́ máa bá irú kàkí náà máa jẹ́ o ẹ̀sẹ̀ ẹ̀dí fún yín lápẹ̀rẹ̀ nínú àdíjì náà àbá ọ̀dẹ́ aláàánú wọn wọ́n ní mọ́rọ̀ nàbí yìí sọ́lọ̀ láàrin ọ̀sánlá yóò máa ti kọ̀bọ̀rọ̀ yìí àbẹ̀bí ìjọ kan kọjá lè bẹ̀rẹ̀ sàárè yìí sàárè bẹ̀rẹ̀ sí àmà àwọn ẹni rẹ̀ sí ọkọ̀ àbẹ̀bí wọn ní iná wùmọ̀ sẹ́ẹ̀rí sàárè sẹ́ẹ̀ wọ̀ èrò òkú kan rè òkú kan rè wà láì wọ́n jẹ wọ́n yà àwọn méjèèjì bẹ́ẹ̀ wọ́n yóò láyọ̀ àbàbà wọ́n ń fìyà jẹ wọn. wọ́n má ju àbàbà yìí fi kẹ̀lé sẹ́lá àwọn méjèèjì bẹ́ẹ̀ ní bá ń fìyà lé lórí àwọn àbọ̀ àwọn àwọn tí wọ́n ní bá fi ṣe wípé ìtí àwọn rò pé kéèfẹ́sẹ̀ ńlá láìsà bí kẹ̀bí ìrìnrìn ìdàrú kéèfẹ́ ẹ̀sẹ̀ ńlá lọ́dọ̀ ọtí wọn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ní kàbá ìrìn ìṣúná nínú ẹ̀sẹ̀ láì ẹwà mo fẹ́ kábọ̀ bí ẹ̀kọ́ pọ́lọ́ mú níbi tó kéré àwọn kẹ́kẹ́rẹ́ táwọn bá rọ̀bù tẹ́sẹ̀ tó wá relé tẹ́sẹ̀ tó wá relé tó sì jà sí pẹ́sẹ̀ mọ̀ bọ̀ wá síbi pẹ́sẹ̀ ẹ̀sẹ̀ kàbáyìrù wà sọ̀gáyìrù mọ̀ bọ̀ wá bẹ́ẹ̀ ìṣẹ́jẹ́lì mú kàbáyìrù níbi ẹ̀ bá jà máa mú bí ẹ̀gbẹ́ ìṣẹ́ àbá sọ̀rọ̀ bí aláàánú wọn lábẹ́ bí wàá sọ nípa ẹsẹ̀ rẹ̀ ní alákọ̀ọ́kọ́ ẹ máa wo láàyè sẹ́tù wà ń dàlùbọ̀ níbòmí láàyè sẹ́bùrì àtàwọn sí agbóhìntọ̀ wà bẹ̀ kí ló méjì ó lẹ́ni alákọ̀ọ́kọ́ yìí tó bá fẹ́ pọ̀ kèé máa bo ara rẹ̀ irú ẹ̀ ní gbogbo àwọn ẹ̀yà wọn tí wọ́n máa kiri lọ ìyá fẹ́ pọ̀ yóò sì ya ẹsẹ̀ méjì láyìí yóò sì ara ká ìrò díẹ̀ kí ló ṣe bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ara tí ó jẹ́ ìròyìn ìyànà sàárè ajẹ́pẹ̀sẹ̀ ni kọ́ ọmọ ẹ̀kọ́ káwọn èèyàn máa rí òwe irú ẹ̀ làwọn èèyàn wa náà tán àwọn èèyàn wa dráìvà jàǹkà náà tí wọ́n tẹ̀ tó lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ó ti yọ fáìfù ọlọ́run ó ti pọ̀ àwọn èèyàn oríṣi ìdúró òní bọ̀ ó ti pọ̀ náà nù àbẹ́lẹ́ mi bẹ́ẹ̀ àgbẹ̀ yọ́kẹ̀ ká sọ ó ti bọ̀ sí ilé ẹgbẹ́ fọwọ́ àwọn èèyàn sì máa wo private party ẹ̀ àjọ kíá afá gbogbo tó wájá tó wájá ń pọ̀ ìrún ni ó fi ta kò ní ipò ìwò ara rẹ̀ ara àwọn tí ó jìyà ni ìtumọ̀ ní báwọn àbá àfọ ní pẹ̀lú àwọn ẹni yẹn láyẹ̀ sọ̀tọ̀ ọ̀hán tó bá dọ̀tà kéèfé mọ́ra gbogbo ẹgbẹ́ bí atọ̀ mọ́ta àbá asùmọ́nù wọ́n jìyà ẹ̀fẹ̀ ní ẹwọ́n bá rẹ̀ ní wọ́n jìyà sí kéèfé mọ́ra dáadáa níbi ẹ̀yẹ ẹni ẹlẹ́ẹ̀kejì káwọn yọm sí bẹ́ẹ̀mẹ̀ náà bìnnàmímẹ̀ wà sí ìwáyà sí gbèrègbèrèbà ọmọ ń sọ̀rọ̀ ẹ̀yìn ó sì máa ń sọ fòfó ìyá olófòfó jẹ́mọ́ àwọn èèyàn ti fi òfófó kúlé ọlọ́sẹ̀ yìí wù náà pọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí wọ́n ti darí olóró pàápàá kò ní dámọ́ family gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ darí olóró aláìjọ́ bẹ́ẹ̀ bá sí rè ẹ tàgbà kóno mo máa ń rántí láti ọ̀rọ̀ abúrú sí ìwàlẹ̀ ṣàwùlání mi ò kì í gbàgbé láyé èlé níjọ́ mo ti kàánú ìṣẹ́ra pẹ́ẹ́rẹ́ tí jábù mo sì àlẹ̀kàwùlání ara àwọn tó bá mọ̀ àwí ara àwọn tó bá mọ̀ tàbí lóṣèlú ayé òun lóbìnrin kan fẹ́ẹ́ dalẹ́ òwúrọ̀ kan fọ́ọ̀fẹ́ náà wà láyé ọbẹ̀ náà pé ẹni tó fẹ́ bá ìyàwó mi jẹ ìyàwó kan òun tó ní kèfé ìyàwó méjì o ṣùgbọ́n súnmọ́ náà àwọn ìyàwó súnmọ́ pẹ́sidẹ́ntì owó mùsùlùmí kí ni tó wá ṣẹlẹ̀ àwọn obìnrin tó wọ́n bá ti lé àwọn olókòókò àdúgbò gbogbo àwọn tí wọ́n tó òfò títí wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn kí wọ́n dànù ọkọ àtìyàwó wọ́n dànù ìyálé àtìyàwó wọ́n dànù ọ̀rẹ́ méjì rú ìtú ọ̀kan wọ́n mọ̀ sọ lẹ́yìn wọ́n mọ̀ sọ̀rọ̀ fọ́tà àti àwọn gbẹ́gbẹ́ rùn àwọn gbẹ́gbẹ́ làgbẹ́gẹ́rẹ́ wọ́n kúrò lùyìí wọ́n tún kéde ní wọ́n sára tí wọ́n tẹ́lẹ̀ ní òjò mùsùlùmí wọ́n tẹ́ dà níbi táwọn mùsùlùmí wà tí wọ́n dá sánmú ẹ̀rí ọkọ̀ ó sì jẹ́ ọjọ́ àwàlẹ́fọ̀ àlẹ́ sọ́dá lè ta sánmú wò lé tó kálá ní ojú wọn àbú mùsùlùmí ẹ̀nìkan lọ́fẹ́ da lé lọ báyàwó wọ́n mọ̀ mọ̀ sí kàn

ìtọ́ wá sọ yẹ̀ ah, tó bá jẹ́ mi ni màá fọ́kọ́ mi tó bá ń sọ fún wa wíyà ẹgbẹ́ fún wa ní igi ní kankankan tó ẹ̀kọ́ bí ìsìnlẹ̀ ọ̀rọ̀ ìpẹ́ ti kí ni o kì í pẹ́ di òdodo lẹ́mí wọn jẹ́mọ́ eré ni àwàdà ni òun náà bá parí sọ bẹ́ẹ̀ bọ́pẹ̀ ẹ̀sìn tí báyìí ojú ẹ̀kọ́ tù ojú ẹ̀kọ́ ní máa sálámà ọkọ̀ sálámà ọkọ̀ sálámà ọ̀dáhùn sálámà alẹ́kùn ẹwà ní ẹwà ní ẹwà ní kí kẹrẹ wọlé sọ fún yìí gbogbo ìgbà gbogbo ìgbà èèyàn máa ṣe wàhálà ọwọ́ máa ṣe bẹ́ẹ̀ lè bá ní sọ fún màrí àpò ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ tí mo ṣe súnmọ́ kàlífà tí lè ní ẹ̀bá súnmọ́ kàlífà ó lè rẹ ọ̀dọ́ ilé ọmọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ lè lè kàlífà lọ sí wa ó ní wọ mi wà láyé èsì báyìí mọ́ mọ́ ìtọ́ fi ẹgbẹ́ ìyàwó ìyàwó yẹn tó bá ní ìyàwó rẹ̀ ń àwọn ẹ̀ṣẹ̀ sí kan ọkùnrin tó bá ní láàtẹ́ lórí ọlájọ lórí ó kó ti mọ̀ pé ìyàwó òde òde ṣe báyìí wọ́n pọ̀ sí àwọn ìkànlọ́kọ̀ ṣèwádìí àwọn kọ̀ọ̀kan ó ti sí wá àwọn kódà kan ọmọ kan wọn kéèyàn bá sọ́dọ̀ ẹ̀mú fámìlì tó ní ìtì ọkọ̀ ẹ̀sẹ̀ ìyàwó rẹ̀ ìyẹn gún ní oṣù torí oṣù bàtẹ́jẹ́ o. àfà kí láwàá sọ fún ọ́n tọ̀hún gbọ́ mi o àwọn tí wọ́n ń dalẹ̀ orú wọn ti pọ̀ o irú ẹgbẹ́ bẹ́ẹ̀ dalẹ̀ orú wípé bá ti wọ́ọ̀nù rẹ̀ tẹ́ sọ fọ́kọ rẹ̀ máa wò mí o àbúrú sílìmù tí ẹ̀rí nípa ìjọba wọn mú òun fẹ́ lọ mọ́sálásí sẹ́m àbúrú sílìmù lẹ́nu ọkà sáré àlàkàwùlání àfa àtọmọ ẹgbẹ́ tọrọ nǹkan òun lọ́wọ́ mọ́sálásí ti náà mọ́sálásí jẹ́ kan tí mọ́sálásí wo tí ọ̀nà tí mọ́sálásí ti wó ti parí náà sílà àwọn èèyàn máa ń kí òfin òdìmọ̀ sí wọn òmìnira tí ayé mọ́ ọ̀dọ́ ọlọ́run nìkan lè ní wọ́n wà ó sì wọ mọ́sálásí wọn sábìwàlà ó sì rẹ́ alákàlù ọlọ́run mọ̀ ìwọ ọlọ́run níbi ìwádà mi wọn ọ bàbà aláyé ó ní wọ̀ ọlọ́run ẹni tó bá bá ìyàwó mi jẹ́ fún tó wá fún ìyàwó fa áhà mi rìn bá sọ̀rọ̀ ọlọ́run bá ọkọ̀ ojú ẹ̀ jẹ̀mọ́ bí ọlọ níjọba ọba lọ ọjà lérú tó ọlọ ọkọ ìyẹ̀ bí àbú mùsùlùmù ọlọ́wọ́ tó wa àdíṣù pẹ̀lú ní ojú yóò rọ́jọ́ òwe náà ṣe àwọn ọlọ́run jẹ náà ṣe ìwà yóò fi jọ ṣùgbọ́n ọlọ́run wàhálà ó di alátàrí lọ́dún ọlọ́run lè forí o nígbà tí èso ṣírùkù ló ṣe sọyẹ ṣùgbọ́n ń tàn sọ ni pé àwọn méjì ànàbí ni wọ́n jìyà ẹnìkejì kí ló ń ṣe òfófó àtọ̀rọ̀yẹ̀yìn ajẹ́ pé káṣù láàrẹ̀ ìgbèjìnà sí kí ọlọ́run wà fún yẹn àlùwá ìlú ẹgbẹ́ yóò wà fún yẹn nínú kàtí náà mọ̀ jẹ́jẹ̀ mọ́ o ẹ̀sùn ìyẹn dára kọ̀kọ́ mo rò pàtí wọn ti ń jẹ́sẹ̀ báyìí ẹlẹ́kejì nínú táàfù wọn ti ń jẹ́sẹ̀ òun ni gbogbo àwọn àfọ̀hàn wá àkàlà láàrẹ̀ ìbò àmọ́ gbogbo àwọn ẹ̀wà iṣẹ́ ìṣesítọ́lọ̀ ọ̀bá ti nífẹ̀ẹ́ àbá àbí àsálà kó ìlera rẹ̀ jẹ̀mọ́ àkíní ọmọ ẹ̀jẹ̀ o iná lọ́à láàyò ìbò ṣẹ́wàgbé láàyò ìbò gbogbo láti rí wà nínú kùránì nǹkan ẹ̀kẹ́ ní ọmọ ẹjẹ́ o ẹ̀sẹ̀ ni àjẹmọ́ ẹ̀kọ́ tá à ń sọyé alọ́lọ́wọ́ nífẹ̀ẹ́ nǹkan fẹ́ tẹ́ ẹ bá ti lè rí bẹ́ẹ̀ ní àdì àbínú kùránì nǹkan ẹlẹ́kẹta nínú táàbì máa ma ẹ̀sẹ̀ nǹkan yìí ó ẹ̀ṣẹ̀ ní o òun ni àwọn tó jẹ́ pé hakun àdàmì kí wọ́n máa nẹ́bí àádámẹ̀ nìkan kèé ṣe pé ìwọ̀ ọ̀tọ̀ náà ìwọ̀ ọ̀tọ̀ náà wá ní ká pé fún yẹn ká mọ̀ pé fọ́mọ ànàbí àádámẹ̀ ká mọ̀ ṣe èrú ṣe òjòrò lórí ẹ̀ ká ṣe àbòsí lórí ẹ̀ kí náà wọ́n jẹ́ lọ́dọ̀ ọlọ́run jẹ́ mọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ nǹkan lọ́la pẹ̀lú nínú bá lọ́jà pẹ̀lú mọ́tìrì ìrọ̀lì ìbónú èèyàn já ní lówó ẹjọ́ tó ṣe nílò rẹ̀ àbó ṣe nílá burú ó ṣe nílò rẹ̀ mo wá ti ní màá sọ wọ́n fún ní júùnù òdílàwà ní júláì mo ní màá sọ wọ́n fún ní júláì 5 mo sì lágbára kí n mo wá sẹ́ẹ̀fẹ́ ìlú pé ìyàwó lọ́wọ́ ọlọ́run bá wọn ṣùgbọ́n ń tọ́ yẹ kí n ṣe fún ọmọ ádámọ̀ ló ṣe kí ni o mo fojú ẹ̀ láre ibẹ̀ lọ́pàá tó jẹ́ pé gbogbo wa náà bá ajọ́kọ àti ìyàwó kábẹ́rù ọlọ́ ìwọ́n tó ọjọ́ kọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó o ṣe fúyàwó rẹ ọwọ́ fojú ẹ̀ gbolẹ̀ ó lè sọ́jọ́ lẹ́sẹ̀ wájú ọlọ́ ìwọ ìyàwó àwọn tó yẹ kó o ṣe fọ́ọ̀mù rẹ ẹ ṣe fún alápẹ̀rẹ ẹkún ọlọ́ ṣe fún fọ́tò bí o obìnrin kan ọkọ rẹ̀ lọ́yá jẹ́ àṣeré ìfẹ́ ọwá ní òsì tọ́jọ́ ọmọ ẹ̀fẹ́ nǹkan oṣù lọ́wọ́ ẹ̀jẹ̀ bímọ ìṣẹ̀lẹ̀ ó kẹ́lẹ̀ kó òsì tọ́jọ́ ànàbí sọ́mọ̀ náà lè wà ní ọ̀sánmà ó láwọn àmàlẹ́ káwọn máa ṣe pè kan nínú ìwáyà tó hápà fúsùdì ha tó bá já sí pé afẹ́ka nínú ẹgbẹ́ sọ́kọ́ mọ́jùlá ní pé alẹ́ lọ́pọ̀lọpọ̀ ọkọ̀ àtàwọn ọmọ ń súnmọ́ra wọn sílẹ̀ òun fi mọ́ báyìí àwọn ìlú kọ́ ọmọ sókè kan nínú olùwáyà ní hàtà àtẹ́rìkìá tóbìnrin yẹn ó sì padà pé ọ̀dà kárùkọ́ kọ́lọ́jà láago mẹ́sàn-án ọwọ́ àrùn pé wọ́n láyé tàbí òfin akọ ilé yá fún mi òní tó sọ́mọ́ ní tó jẹ ní ilé yá ọwọ́ fún ìwé òfin ọjà ìtajà àti ìtaṣù láago mẹ́wàá àbọ̀ ààrẹ aago mẹ́sàn-án sí mẹ́wàá àbọ̀ wákàtí kan àbọ̀ mọ̀lẹ́ká sí pé ìbò jọmọ́ ẹ̀jọ̀ kí ló ti fọ́lọ̀ láàrin sọ́fẹ́ ọlọ́ọ̀ láàrin ẹ̀ẹ̀dámi lóhùn ni kí ni tó ṣe hakon adamich ìwọ ọmọ adálájẹ́ sọ fún ọ̀nà bá ń gbà àṣẹ ló ń pọ̀ àwọn ọwọ̀ tó yẹ ká fún ẹ̀dá táàbà fún ẹ̀ẹ̀fẹ̀ tẹ́ ń sọ àwọn tí ń darí Nàìjíríà ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run

èèyàn lọ múra múra rẹ̀ tí ò kò pé èèyàn jẹ gọ́ọ̀nà stéètì ọwọ́ lọ múra lẹ́gbẹ̀wà lábẹ́ ìmọ̀jọ́ gbà lórí múra sọ́tọ̀ ọgbà wọn bá ń gbọ́yọ̀ ṣe ìṣe irú ẹ̀ náà ni wọ́n tọ́ jẹ́ lánàá ọ̀gbọ́n gbà àwọn èèyàn rẹ̀ ọ̀yẹ́ kó o ti sálángá kó o ti sálángá ó ti gbowó lọ́wọ́ ọlọ́nkọ̀ ọ̀sẹ̀ bá àwọn èèyàn lọ ọ̀fẹ́ yóò wà jẹ́ o ṣe fẹ́ dà ó ṣe fún inú ó ṣe o ṣe kọ́ tó ń bábá gbọ́ àwọn kọ̀wá ìlú yìí á sì ní pé ẹ̀sẹ̀ kọjá níta ń wò ní pé sábà ní kéèyàn sọ̀rọ̀ pẹ̀ ẹ̀sẹ̀ apààyàn apèsìmọ́ àmòfin tẹ̀kẹ́lẹ̀ sáré sọ ọgbẹ́lẹ́ yìí lọ́kọ́ fún wa ní táàfin mọ̀ sí jẹ́ ọjà jẹ́ àwọn síwájú báyìí nígbà mọ fọ́múlà táàfin mọ ẹjá wo náà àwọn àtẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ wọ́n lo àwọn tẹ̀sùn náà ṣùgbọ́n ìgbé mi ó lò torí àsìkò ń lo àwọn àpá àṣàpín ẹ̀sẹ̀ sí méjì péré tó ti yé torí mọ̀ fún àsìkò àwọn àpá ní àwọn ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ká pẹ̀ sí méjì alìkàbá irú wà sọ̀gá rẹ̀ méjì mọ̀ mẹ́lò rọ̀ lẹ́yìn àwọn àpá àláwọn ẹ̀sẹ̀ kan bẹ àwọn ẹ̀sẹ̀ ńláńlá kan ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe nàìjíríà lónìí ní ìsọjí ẹ̀mọ́ ẹ̀sẹ̀ lára o mo fi wọn wá àti ìjọba ìlú a tún wá rí àwọn ẹ̀sẹ̀ tó jẹ́ kéékèèké tẹ́ rí àwọn ẹ̀sẹ̀ kéékèèké yẹn a ní ìdíkájọ́ nǹkan ní ipa rẹ̀ wọ́n lẹ́sẹ̀ kéékèèké ẹgbẹ́ òpétunẹ̀ ní pé ẹ̀sẹ̀ 0.1 percent ó kàn nípa tó ń pè kéékèèké ní pé ó ṣe ìfọ́ ọlọ́ọ̀gbẹ́ni ọlọ́ọ̀ṣe òun ní làbẹ́ ṣùgbọ́n bá wá ojú kéré ẹ̀sẹ̀ lónìí ìrẹ́sẹ̀ kékeré ni ànábì sọ́mọ̀ láàrọ̀ sọ́mọ̀ ó ti wá fọ́ṣẹ̀ wa ànábì mi ti já ọkọ̀ ìwà mọ̀ àkìrọ́ọ̀tì ìdíyẹ ànábì àtọ́ra ní ẹ̀ṣọ́ ra fọ́kẹ́ náà ojú kéré ẹ̀sẹ̀ fa iná òun lè yè tẹ̀lé ìrìn àlà ọ̀rọ̀ jù nígbò ní ìyá làlá láwọn ẹ̀sẹ̀ fẹ́ẹ̀rù pé kéékèèké yọ ọjọ́ àbíkọ̀ náà yóò ní pé a drop of water make a mighty ocean ẹ̀sùn tẹ́lẹ̀ ní ìfúnṣẹ́ yóò lè zero ẹni tó ẹ̀ṣẹ̀ kékeré kú ni ẹ̀ṣẹ̀ kékeré kú ni ẹ̀ṣẹ̀ kékeré kú ni àwọn Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní yọ́mọ̀ wá pilot yọ́mọ̀ sàrájọ́ yọ́mọ̀ sàrájọ́ hátà yóò líkìlẹ̀ yọ́ wà yọ́ sọ̀dọ̀ mẹ́wàá jù àtẹ̀tẹ̀ ńlá agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ jìnnà sí. ṣùgbọ́n tó jẹ́ káwọn àbọ̀ òpin bẹ́ẹ̀ torí àwọn àgbọ̀rí lọ́yẹ̀ kájọ yìí ìyọ́ wà jẹ́ kí n sáré bọ́ síbi ọ̀rọ̀ mọ́sálà àwọn khawarij ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ mọ́sálà àwọn khawarij àti mọ̀ọ́fẹ́sílà jọmọ́ ẹ̀dùn fẹ́ ká farabalẹ̀ màá rádọ̀ láìpẹ̀ fún fẹ́ ká gbọ́ àwọn kẹta yìí èyí kẹ̀sí tọ́pìsì gẹ̀ǹgẹ̀ ń kẹsọ aburú kele aburú kejì aburú kẹta aburú kẹwàá ní ìlànà ọ̀tún ẹ̀jẹ̀ sáàrà aláwọ̀ kan nínú mùsùlùmí táàkì wọn ní kàwárí jù àwọn kàwárí jù ọ̀rọ̀ ẹ̀sẹ̀ táà ń sọ lónìí ọba láàrin ọ̀sán ṣùgbọ́n wọn fún àrùsù náà wà jàmáà mọ́gíláàbù wọn ló wà aslam inṣàlá mọ́gíláàbù wọn ilé òní fi wá sínú wàhálà ìlànà wọn kí ni ìlànà wọn òun ni wípé bá a bá rí mùsùlùmí kan wà láì mùsùlùmí ó máa ń kí wọn ó máa ń gbàwẹ̀ kìí fẹ́lẹ́ bọ̀ ó wá àfẹ́lọ́ bọ́lí ó ta bọ́lí ó mọ́tò bọ́lí ó ṣe sùnà bọ́lí ó bóra bẹ́ẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ fẹ́ ní gbogbo àwọn ìtàn yìí àgbọ̀dọ̀ kà fara rẹ̀ àgbọ̀dọ̀ pè ní kèfèrí kò di ó di àlàáfíì awìlì fáájìl awìlì fáásì awìlì mọ̀nẹ́fìk ìkọ̀ọ̀kẹ́lọ́lá ìkọ̀ọ̀kà tí kò rọ̀ lẹ́yìn jama kò ṣe kí ni o kò sí àsìkò ẹni tó wájá pé mùsùlùmí ni wọ́n wá ń tẹ̀lé ọ nínú oko di ẹlẹ́sẹ̀ nínú oko di pòkì nínú oko di mọ̀gàfíìkì kìí ṣe báwo àsáré yọ kú nínú Islam àwọn wájú ó yẹ pé n tó ń ṣe ìtọ́ ọ̀la sọ́ra ó lè dé okú nínú Islam ó lè tì ọ́ débi ẹ̀sẹ̀ tí ó yọ kú nínú kíni o Islam ìyẹn náà kábàárẹ̀ sílẹ̀ báwọn. bẹ́ẹ̀ wá rí ẹ̀sẹ̀ gẹ́gẹ́ àti ní tóbi wà kéré wà àti kékeré o àti títóbi o mùsùlùmí ó ṣe kí ni ó yóò mọ̀ papọ̀ àìbá àwọn àmọ̀ wà ìmọ̀ ìyá ń mẹ́ka nínú ṣe ìtọ́ nínú gbọ́n pàṣẹ ìdìmọ̀ fẹ́ wá ló sọ lẹ́ẹ̀kan pé oṣù òfin ìní àti ilẹ̀ lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam àfà anábì ó ti jẹ́ káwọn ọ̀rọ̀ yìí lọ ṣẹ̀ ìtọ́ ọ̀nà ẹ̀jẹ̀ jírí ní níbi ní ádámù mẹ́tì ọ̀dà lẹ́nu àti ní ṣẹ́jọ́ òní oṣù orí lára wa báyìí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ti rẹ̀ àfẹ́ǹtì ìbáṣọ wa dáná ìlàwọ̀ àfáà àti wọn sọ fún wa lọ́wọ́ tó ní máa ní ẹnìkan òun àwà láìpọ̀ ní máa ní bó ṣe rò kó ní ìmáàmì yẹn máa gbọ́ mi dáadáa o ìmáàmì tó rò kó ní òun yóò sọ ọ́ lórí ibùdó ọ̀rọ̀ àpọ̀ra mo ní mẹ́rin mo ní mẹ́rin mo wà àwọn ẹlẹ́mọ̀jọ rẹ̀ díẹ̀ díẹ̀ ló ń torí jẹjẹ mo ní mẹ́rin oúnjẹ ẹgbẹ́ owó ènìyàn mo ní mẹ́rin ọgbọ́dọ̀ táàtì ọ̀dọ̀ wọn sẹ́ńtì píkọ̀ síra wọn mo ní mẹ́rin oúnjẹ bá oúnjẹ àwọn èso ọgbà yọ̀mọ̀bá àti kámẹ́rà tẹ̀lé dọ̀wà bí tú ṣẹ̀rẹ̀ ìjà ìtúṣẹ̀rí àwọn gbé kalẹ̀ pé bí ká ṣe ṣe léèrè àti ká gbìyànjú ká kí ni o ká ṣe rẹ̀ ẹ má ti rò pé mo ní mọ́nì mo ní mọ́nì èkó ọ̀jẹ̀ ká ṣe di aláìsè ẹ̀sẹ̀ èkó ọ̀wà báyìí ọ̀wọ́ mẹ́jọ tó olùwà gbá mi. sẹ́ẹ̀rí tá a bá ti gbọ́ yé pé èṣù ń rìn lára wa gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ṣe ń rìn lára wa ìyẹn ni ó jà á lè mọ́ra rántí pé èṣù tó ti dé o èṣù tó ti dé o èṣù tó ti dé o èsù náà máa sá fún wa yóò mọ̀ wá sá fún wa táà bá ti wá rí pé èsù bẹ́ẹ̀ máa gbé òun lórí ibú ká máa pọ̀lẹ́ tí ó máa ní àwúgbú bí láàáyí lọ́ṣọ́ ọmọ àwọn àfá aláwọ̀ kankan mẹ́mọ́ yẹ ká ṣe tẹ́tẹ́ òfin ní ọ̀rọ̀ kí sáré sọ méjì mẹ́ta mẹ́rin kí wá bọ́ síbi àwọn ẹ̀sẹ̀ díẹ̀ àforípa rẹ̀ láàrin pẹ̀lú bí mẹ́rin lójú lọ́kùnrin jọmọ́ àpọ̀pọ̀pọ̀ ọwà báyìí tó kọ ọ̀dà sí àtàkọ̀pọ̀pọ̀ tó kódà sí pàápọ̀ náà epo kódà sí apọ̀pọ̀ náà ẹjọ́ tó lè wáìtì bákan náà jọmọ́ ẹ̀dá mi tó lè wáìtì bákan náà tẹ́rí ẹ̀sẹ̀ bó ti wà nínú àdínà lẹ́yìn ọba ti tẹ́ náà wọ́n kàn ló kó pọ̀ tó ń sa ọ̀dà lọ́sẹ̀ tó tó yìí tẹ́rí ní wọ́n a lè rí ọmọ ìyá wa lánàá ọjọ́pọ̀ náà ní ọmọ tó ti ya wa bá ńlá ọ̀tá ọlọ́run lórí kọjá tó ọlọ́run jọ kan kọjá ọ̀tá ọlọ́run lọ́dún kan díẹ̀ díẹ̀ bí nǹkan tí mo bá sọ̀rọ̀ wà láì ó ti yàtọ̀ ti yàyà abẹ́ máa ti sọ ọlọ́run báyìí ibi wàhálà máa gbé gbájú wàhálà máa wàhálà máa ọmọ wàhálà máa ní ẹ̀dùn wàhálà máa ó sì wọgbó wọgbó wọgbó tó fi wọgbó lọ àpẹẹrẹ tó mẹ̀sùn ìṣẹ̀lá rẹ̀ tó lọ́gbà tó lè lágbà ìṣòkòkòrè tó tó fi kọ́ra ní àwọn èèyàn báwọ̀ tó fi kó sí lọ́wọ́ àwọn obìnrin kó sí lọ́wọ́ afá bẹ́ẹ̀rẹ́ ni tí ọ̀bẹ́ ilé lọ sọ́ra níbi àwọn nǹkan méjì mẹ́ta mẹ́rin tí wọ́n bẹ́ẹ̀ sọ yìí yóò mọ̀ ẹsẹ̀ lọ gbogbo ìgbà èso

ẹgbọ́n wa lọ kàwà sí làwọn ọmọ rẹ yóò jẹ́ àwọn ẹ̀fẹ́ náà mi àwọn àfa àlálà kọ̀ọ̀kọ́ gbogbo ẹni tó bá ti fẹ́ dènà sí ẹ̀fẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí kọ́ máa ṣe mùsọ̀ àbátú àkìyà kí gbogbo bẹ́ẹ̀ wọ́n mùsọ̀ àbátú àkìyà wọ́n sọ ẹ̀fẹ́ àwọn ẹni rẹ̀ ni ọmọ wà ní kọ́pì wọn kí kọ́pì ọ̀gbìn àjọ wà kúrú náà máa sọ̀rọ̀ kìí

lọ́wọ́ wà lẹ́yìn ọ̀yà wèrè wà láàrin ọjọ́ kan àwọn tó fẹ́ yìí ní ṣéèkì wọn sínú aburú ti pọ̀ ẹ yọ dáwà ọwọ́ pé kò ní dáwà lóore yóò nira fún kọ́mọ rọ̀máǹtì ọkùnrin yóò nira fún ọkùnrin yóò nira fún kọ́kùnrin ọmọ ọba nísẹ̀ yóò nira fún kọ́mọ nira ọmọ tí ẹ bá ti lọ sábọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ àbẹ̀ ẹ má sì sọ́wọ́ náà ọwọ́ àbẹ̀ irú ẹ̀ ló lè pè ní àtúnyìn náà gbalé àárín àwọn ẹni rí wáṣẹ́ àárín àwọn ẹni rí wà nìkan àárín àwọn ẹni rí ẹ bá ti wà láàárín àwọn ẹni rí ó pè kí ni o ẹ̀sẹ̀ ó bẹ̀rẹ̀ akọyin ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú káwà bá ní gbogbo wa kápá òun ká sọ bá a bá ti wà láàárín àwọn ẹni àárín ẹni náà kí ni o àárín ẹni ẹlẹ́kẹ̀ẹ́sì ní sí kí wọ́n lè mọ̀ ẹlẹ́kẹ̀ẹ́sì jẹ̀mọ́ bàbá tí wọ́n rẹ̀ lọ́pọ̀ ní àti àìrẹ́sì ìgbà tó wọ̀ yàwá lọ́bá ní mẹ́ni wọ́n wà ga 900% tó bá ti ní lọ́pọ̀ ìgbà tó dáwálẹ̀ 10% padà àwọn sọ́lápù sọ́ọ̀lẹ̀ àwọn ọmọ ẹ̀rọ nítorí náà bẹ wà yìí rà bàbà nítorí náà wọ́n ti kọ́ fẹ́ tọ́ ọba ti lẹ́lẹ̀ tọ́ bá ti mọ́júmọ́ fàlàfà sábẹ̀ lè lọ́pà mọ́rò kò rí jùrọ̀lẹ̀ tọ́ ọba ti lè jùrọ̀lẹ̀ mọ́rò kọ́ dà àwọn ìjọ kejì báwọn tó lórí ayé wọn àwọn ìran sí abámárẹ́sì gbogbo ẹ̀tọ́ ẹlẹ́kẹta

mọ̀hásábà ní pé self-evaluation mímọ̀ fèsì rẹ̀ ní ara ẹni èyí tó dáàbì pé lára alẹ́ kápẹ́ọ̀sọ̀ káṣe bí khalifa alkhalifa tó balẹ̀ ó máa ń nínú ọ̀pọ̀ ọ̀dí ọ̀lọ́ àti jọmọ́ kápẹ́ọ̀sọ̀ lára alẹ́ tí a fi ara tẹ́lẹ̀ àtàwọn aláyé ìjọ nìyẹn àwọn kí ni ẹ̀dẹ̀ ń sọ wá dẹ̀ ní ọlọ́run wọ́n mọ̀ pé ayé ìjọ ẹgbẹ́ ìtọ́yá sí àwọn ilé ìnáwó àlówó ẹ̀sẹ̀ ayé ìjọ ìpín ìjọba ṣe lọ́wọ́ níjọ́ ìjọba oṣù àti ìdarí ẹjọ́ náà nù táwọn ẹ̀sẹ̀ ìjọ tí wọ́n ta padà bẹ́ẹ̀ àwọn tí ọ̀dọ̀ wá dédé ọlọ́run kí ni kọ́ òun jẹ́ mọ́ kálukú tó sọ̀rọ̀ ara ní àbọ̀wá rẹ̀ abúlé ló mo gbé òun ọ̀rọ̀ ìpàlẹ̀ ìpàlẹ̀ ìpàlẹ̀ mo gbé ìbọn òkè nígbà ló jí ọwọ́ tọ́lẹ̀ ọ̀pọ̀ mo jẹ bá kó òun tàbí ọ̀dà mo kí wákà àtàlípàjì ìgbòho alhamdulillah mo rí ni ó àdàbí ìrẹ̀lẹ̀ tó bá olóore ju ayé àti ti gẹ́gẹ́ lọ lọ́ba alárẹ́lẹ́ mo kí túbú ìjọba àkọ́kọ́ ìlà àbá mi torí pé ti gbọ́ wà sí wípé tàbí kan ọwọ́ akíráka àtàrífájírì lẹ́yìn ìṣubú yìí àdàbí wọn á ní àṣubú àrùbà tó túbú ìtùtù bẹ́ẹ̀ rẹ̀ pàrígbà àwákà àtàrífájírì àdàbí wọn á dákẹ́ ó kọ́ pé súnlẹ̀ tó bẹ̀kẹ̀rẹ̀ ìyà àdàbí dákẹ́ ó kè kẹ́lẹ́ráka àtàrífájírì ìfẹ́ ní àti bálùbà bá yọ kápó kásùnmá tàbí tí ọ̀nà bíjì lọ́dẹ̀ kìí ṣe mọ̀nà rí ṣe lọ́rẹ́ kí ní ojúmọ́ wọ́yọ́ pẹ́ jíjọ́ kan wọ́yà wọ́n rí lójú òun náà wá ní mọ́sálásì ọmọ wà ní pọ́blẹ́mù rákà àwọn àmọ́ òwe tó ká tó bá jẹ wàrà tó tó tó ní lọ́gbìlà àdúrà tó mo bá ká wà tó mo ti rà wà kúrò àrùn tó mo ti sọ́dá kọ̀ lónìí tó mo lọ láàárẹ̀ kàmù tó mo ti dára sáwọn bàbá ìyá mi tó mo ti dára sáwọn akọ́lọ́kọ̀ ìyàwó mi tó mo ti dára sáwọn bá ìyàwó náà tó mo wá ìgbẹ̀ ní ọlọ́ lára mi tó mo kí bú ìjọ náà tó mo ká àmọ́ wá àwòsàn ọlọ́pọ̀ wá àtúrọ̀lẹ̀ tí mo gbàrẹ̀ lórí monday mo gbàrẹ̀ ìjọ thursday tí mo ti bá tí mo tàwọ́ àmọ́ wá àwò lálẹ́ pé ah, wà láyé kó bìnrin fún díẹ̀ ìgbàgbọ́ ìṣètò ọlọ́run bá wọn ibi tá a bá rí pé a ti pé èlò àtọ̀rọ̀ àforíjì ìyẹn máa ń jẹ́ kí ó sọ àtọ̀rọ̀ torí fún oṣù tó fi máa wọlé torí ara ń tá ṣe nu mọ̀hásábà ní àtàwọ̀bà jẹ́mọ̀ kí mo bè àtàwọ̀bà kí mo àwọ̀ àtúbalá rẹ̀ fún àtúwọ̀ náà ọ̀lẹ́ tó tóbi rẹ̀ lẹ́ẹ̀dógún kò lónìí. Bẹ́ẹ̀ pẹ̀lú àbẹ̀wò lónìí, ọlọ́run orí tèmi gbogbo ló ń tẹ̀ ń bọ̀ nínú ọ̀hún. Tọ́lọ́ ń bá lo ẹ̀sẹ̀ orí Android phone nìkan, ẹlòmíì ó jí egun lójú àná wọn. Àwọn èèyàn ń gbẹ́sẹ̀ lórí Android phone, àbá. Wọ́n ń wo blue film ìdánwò. Àwọn èèyàn ṣáàtì ìsìnlẹ̀ ju lórí gbogbo ọ̀hún. Wọ́n ní ìgbà tí pọ̀ gbogbo àwọn àdánwò àwọn ọ̀dọ́ wọn wà nítọ́ the next few years ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ní mental problem wọ́n sì rẹ̀ ní sóòtù wọ́n rẹ̀ ní àpàtà ó ní wọ́n sùn gbogbo tí òní nìkan fún àwọn ẹ̀kọ́ táyà ìrẹ́fẹ́ ẹ̀kọ́ ti di tọrọ fọ́kálé tẹ́lẹ̀ wọ́n wá mẹ́ ti di kiri yahoo ti di kiri tẹ́lẹ̀ ẹjọ́ ẹ ò ní adẹ́sùn kò lè ṣe yahoo ẹ ò ní adẹ́sùn kò lè ṣe yahoo ẹ tí èrò ìtàlẹ̀ kò lè ṣe yahoo tí àbí ìyàtí lọ bí ọkọ mi jọ wò bá wo nọ́mbà bàbá àtàwọn ìyàtí ọ̀nà ìlọ tó ìyàwó àwọn ọmọ tí ìṣòyàwó àwọn ọmọ ní android àwọn ọmọ ní tablet ńlá àwọn ọmọ ní àwọn fóònù ilé ìbàdàn àwọn fóònù ní tìrì ẹ̀yìn máa ń ìyẹn ló pàṣẹ kí n tó lọ sí ṣe tó parí ẹ wá wọn lọ́wọ́ lórí ọ̀kà pọ̀ lórí àwọn àti tẹ́ ẹ mọ́tò bẹ̀rẹ̀ sí wọ́n lùdẹ̀ náà bá a máa máa mọ̀ bẹ̀rẹ̀ wọ́n àwọn àwájú nínú ìpàdé tí wọ́n á sábà rẹ̀ pọ̀ òun nínú kíra àmìyàn ájú sílẹ̀ ó níbi ìpankẹ́rẹ́ kan tó jẹ́ pé tó bá ti dà lálẹ́ ó máa rù ó lè ju èmi àti nípa àjọpọ̀ òfin lọ ó lè títọ́ lọ́wọ́ òun ò lè títọ́ ọ̀dì àwọn ìgbà gáràjì kí àwọn ìgbà lùrù kí àwọn ìfá àyàn kí òun lè síbi tọ́lọ̀ ní kí ni túnmọ̀ rú ṣe yọ́ mọ̀ wá fún rẹ̀ rẹ̀ sàlálà alẹ́ ìrẹ̀wó ojú ìbò kílòwò lónìí kílòwò lónìí yọ́ gbà rẹ̀ lójú gidi ẹsẹ̀ yọ́ mẹ́fẹ̀ ìbò lónìí lọ́lọ́nìí ọwá jẹ́ kí ó mẹ́rù ọmọ ẹ̀jẹ̀ ni ọlọ́run nínú àdìsí Bukhari àwẹ́bí sọ́lọ̀ bá rẹ̀ sọ́lá ọwọ́ alẹ́ rẹ̀ wúwẹ̀ máa bà lákìtà fàján ìlà fàlàkàṣà ìtọ́nù fàján wẹ́rọ fàjìkà ó bẹ̀rẹ̀ wúwẹ̀ wù ó lè gba ojú ọ̀nà kan oṣù ọ̀nà ọba bùrẹ̀ àjẹmọ́ fẹ́ látara mùhásábà ọdẹni èsùn sá fún mọ́rù torí pé gbogbo ẹ̀ṣẹ̀ kan bá ṣẹ̀ náà lọ́sàn yóò tún bá ní kéde o alẹ́ èso ọmọ wọn bá ń pè wọ ilé ìjọba fẹ́ yẹn jẹ́ ìwọ mọ́jẹ mọ́jẹ ìrọ̀fẹ́ ẹ̀kan tó wọ́n jẹrẹ kí ẹ lọ́jọ́ lórí ẹlòmíì kó tó sọ ní èsè yóò tún máa nara rẹ̀ lẹ́gbà yọmọ ní kìlọ̀ fojú mi wò kí lọ́fẹ́ náà ní sọ ní èsè wọ ilé ìjọba fẹ́ yẹn jẹ́ ìwọ ọba ilé ìsè ọjẹrẹ àdẹ́bí mi rẹ̀ wúgbọ́ rú èsù sáfọ̀ ọlọ́run jésù ọmọ sábẹ́ mi àti bá a bá ti lo díẹ̀ lójú mọ̀ sọ̀rọ̀ torí ọjọ́ ti lọ ẹ̀sẹ̀ ó nira fún wa àwa fẹ́ wo orí pa wo lẹ̀sẹ̀ wa máa ń ní lórí ìdíbò àtàjọ torí àsìkò àfà tẹ́ wá rí alákọ̀ọ́kọ́ mo ti sọ fún wa pé àtẹ̀sẹ̀ kékeré àti ńlá o òṣèlú ojú rẹ̀ fún nínú àwọn ẹ̀sẹ̀ kọ́mọ̀ ìlú Nàìjíríà tèmi àti ní gbọ́dọ̀ sọ̀rọ̀ afẹ́ ẹjá ń wọn látòrí ẹ̀fẹ́ ìpànìyàn gbogbo àwọn ọmọ tí bá ń fẹ́yún náà wọ́n pààyàn ìwọ ọkùnrin tó fáwọn ọmọ ọlọ́mọdé tó lé kan fẹ́yún wà láìsọ bá ti rẹ́rìn látàlẹ́ ìlọ́mọ sọ fún sọ́nà lọ́wọ́ tó kọ́nà wọn borí jọ ìwà abúlé tọ́lẹ̀ tọ́lẹ̀ ilé pààyàn tọ́lọ̀ ọ̀rọ̀ borí jọ ìlọ́ra ló já ní mọ́ni ọ̀pààyàn pẹ̀lú mọ́ni o láti ń sọ pé ìpànìyàn Nàìjíríà kì í ṣe tọ́jà tí ojú ọlẹ́yìn ẹ̀kú Nàìjíríà so good lọ́dà ìtọ̀ wà láì tọ́lá jẹ́ ìgbẹ́jẹ́ tọ́lọ́ tó ilẹ̀ ah àwọn tí pààyàn rẹ̀ sílẹ̀ rẹ̀ ó fọ́nà bí àwọn ẹ̀ka wọ́n ti kọ́ láyà sára wọn ó lọ́mọ ìlú ẹ̀fẹ́ ní àti nínú ẹ̀sẹ̀ ẹ̀kú ni káwọn ti bọ̀ pààyàn ká mọ́ pàṣíyàn ìwọ́n tó ń tó fi àpààyàn wọn náà ìwọ́n tó

ọmọ rẹ̀ sì wà bọ́ lórí sáàtì òun àti ọ̀dájọ́ wà ń bí jẹ́sí sáàtì dé sáàtì kí ló sọ tó fún lálẹ́ wà bá mi jọ sunday ọ̀gá nìkan ló sì wà ń bí tí ó wà wọ́n wà bẹ́ẹ̀ láti eight to twelve four hour ọ̀gá bá rọ̀ ẹ̀ wọ́n kọ́ fúra <laughs> wọ́n kọ́ láti ìsìn bẹ́ẹ̀ bá kó àwọn èèyàn jọ èèyàn díẹ̀ lọ́nà ńlá lórí wa ṣùgbọ́n nínú ti ká sọ́ra fún èèyàn ọlọ́run kọ́ làwọn àgbẹ̀ ọtí nínú oṣù sọ́ra pẹ́káyé agbóra tẹ̀fìyírù làwọn tẹ̀fìyírù aláwọ̀ àwọn èèyàn fi wọ́n bọ́tẹ́ wọ́n fi bóra wọ́n tó láwọn ọ̀nà míì tí wọ́n lò nínú rẹ̀ ni à ń fi rán kọ́ à ń fi rán kọ́ àwọn olùdíje tó rán kọ́ lónìí kárípá àtẹ́jọ́ ní àjìnà sí áṣìlù rìbá owó èrè àwọn ẹran gbówó ọmọdélábà ẹgbẹ́ alájẹsẹ́kù ẹgbẹ́ alájẹsẹ́kù gbogbo ẹgbẹ́ kí wọ́n ti kó lòun wa yìí wọ́n dàbẹ́ ìrọ̀bà sọ́ra àtàwọn ọmọ tí bá ń lórí sọ́láwọ̀ ní ìgbà tó lé owó èrè fún lòdì kámọ̀ bòrò èlé kámọ̀ ìyá rẹ̀ lówó èlé kámọ̀ owó èlé fẹ́ wá rí yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀sọ́ àtẹ́kù ìlé sọ ọ̀gá ẹ̀sẹ̀ lọ́lẹ̀ ká sọ́ra fún ni àlùṣọ́ ọkú ìlà ẹbọ nínú ìlú pẹ̀lú lọ ọ̀gá ẹ̀sẹ̀ ó ti wọ ilé ní bíbáàsì náà kó owó oṣù káwọn sọ́ra gbogbo ẹ̀sùn kájọ. fẹ́wárì àtẹ̀tẹ̀ tá a mọ̀ àtẹ̀yí tá a mọ̀ àwọn àfáà lórí pàtóní lórí individual àtàwùjọ wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń ka ẹgbẹ́ ìfọ́ka ọ̀rọ̀ àfáà wáyé ìkọ́ṣù àìsànfíà fọ́lọ́ kó bá ní sọ wọ́n ní ẹ̀sọ́ olóoru. àwọn ìwọ̀n wà nínú àṣà ìdùnnú ìwà ìmọ̀ ààfù wọ́n ní nínú àwọn onípa ẹ̀sẹ̀ àti yapa ọlọ́run òun náà ní wípé àná àkàbùkù àmìwá àti nínú ìfàsáàdì tìrìmìyà wọ́n láàrí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ó máa fa àwọn oníran ẹ̀rọ ìbàjẹ́ àwọn oníran ẹ̀rọ àdánwò ẹ̀sẹ̀ máa fa kó máa tẹlẹ̀ sí ìrìnà sínú omi báwọn jẹ́wọ́ ẹ̀sà dé ìfẹ́ ọ̀gbọ́n

wọ́láwà àtẹ̀wò kò sí wọn afẹ́ gbogbo bí mẹ́tí káwọn gbogbo pé ń bá ṣì pẹ̀lú torí kọ́kílì ọmọ kò sí ámú ní ẹgbẹ́ ní ẹgbẹ́ àwọn kan ló ṣe tíọ́rì kan níbi kan wọ́n ọba àṣẹ tíọ́rì wà láàrín ọjọ́ ọjọ́ ni àwọn kan ló bí ibi kò jìnà ẹgbẹ́ ìdílé kan fáìrọ̀ àbá ẹsẹ̀ wa ni báwọn kan ló bá bí ìdẹ̀ sápẹ́lá ti wà láì kò sí fótó ní ìfọ̀ níbi ọ̀rọ̀ kókó tọrọ àjù bàbá ẹ̀yà bàbá àjù àjù ọmọ ìṣẹ́ ọmọ ìyá ọmọ ìwé ìjọ yá gẹ ẹ ṣe làwọn ti wà lára àti bàbá yìí kálá kò sí ìgbà rẹ̀ kọ̀ọ̀kan lára ọkàn wọ́n ti gbogbo ọjọ́ wọ́n ti wá wọ́n ti wọ́n wá ní ọ̀rọ̀ lọ́wọ́ yẹn ni èmi ò tẹ́lẹ̀ lọ́wọ́ mẹ́ta kò lè fẹ́ ìfọ́nù kàtí ìrọ̀ ẹ̀dùn àti kí bá tẹ̀ ẹ̀dùn kí n tàwa àbù kí n tẹ́ náà kí n tọ́ra àforíjì kí n tọ́ padà Nàìjíríà bẹ́ẹ̀ ní kí lọ́ọ́ ti àdúgbò lọ́dọọdún kí lọ́ọ́ bá fi wá kí gbogbo ayé òní láti bọ̀ lórí láì ẹlòmí òní lọ sí nínú àwọn tó yẹ kọ́ lẹ́yìn láti fún láìpẹ́ yìí gbogbo tá a bá sọ nígbà tó bá fọ àyè ìgbé tẹ̀ ẹsẹ̀ a máa ń fa ọmọ ẹsẹ̀lẹ̀ tí mo kéré o atẹ́gùn tí ìlú ọmọ wa ní atẹ́gùn ndị ṣe nínú ọ̀pọ̀ yìí lọ́sọ̀ wà zárẹ̀ ẹsẹ̀ a kí wípé ìfọ́gbẹ́ jáde lójẹ́ tó jú ọ̀bàrọ̀ àrẹ́bí àpàlà ó ní kẹ́ lọ sí rẹ́fìlà ní ẹwà àti rẹ́fìlà sọ̀rọ̀tù lè tukọ̀ tẹ́ẹ̀fà ìrógò tẹ́ẹ̀tù kúmọ́lọ̀ lọ́rùn tẹ́ẹ̀rọ tọrọ àforíjì torí pẹ́sẹ̀ ẹni ní òjòjú ọ̀rọ̀ tó jú ọ̀bà tó rú bí òní kékeré o kò ní jáde tí ọ̀bà jáde ehoro òní níbẹ̀lọ̀ abẹ òní níbẹ̀lọ̀ ẹ̀yìn àgbò òní níbẹ̀lọ̀ ẹ̀ra ẹ̀ra àgbò ẹ̀ra àgbò lọ́dún wọn ti ń pàdé one seventy ẹ̀fẹ̀ yóò fà kí ní ọ̀rọ̀ dà wà sí náà àwọn nǹkan èso kò lè jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àáfà àlọ́dọ̀ ní zuwa àwọn ìfàtà tó ti bá ní wàlúbàhà ìmọ̀ kásábà yóò wá di pé ń tá ṣe tá fọwọ́ ara wa ṣe lọ́pàá àwọ̀ àtọ́wò nínú àtọ́wò àti tọ́wọ́ àbá àtọ́wò ní àbá àlẹ́fẹ́ àmọ́lọ́pàá ìyẹn nìkan tó kọ́ àwọn àbá àwọn tó wá ń sọ àwọn aburú lè lọ wọ́n wá ń kà wọ́n dẹ̀ mẹ́rin ẹ̀wà nínú ìgbàlẹ́ àbàbí ìgbàgbọ́ lè sásìkò ẹgbẹ́ ti mú mẹ́ta mẹ́rin bá tẹ́ bá ti lè rí àwọn èèyàn kan láyé abẹ́ rí àwùjọ kan àfáàrí àbúrò wàlùmáàsí túrífù bílátà wàlùmáhánà ẹ̀sẹ̀ máa fa ìyẹpẹrẹ àti kéèyàn ọjọ́ ìyẹpẹrẹ ẹni àbù látara ẹ̀sẹ̀ àfáàdé mọ ẹ̀wà wọ́n mú àdéhùn wa àdéhùn nínú sí pàṣẹ náà tí ẹni tí ò fẹ́ fẹ́ tí ò fẹ́ jẹni àbù tó jìnà pẹ̀pẹ̀ inú fún àwọn sálábù sọ́ọ́lì àwọn ẹni tó lọ wọ́n ní pẹ́tẹ́ bá fi fura sí káàbùkù ní àwọn tìtẹ́ náà wọ́n jẹ́ pẹ́tẹ́ ọba dé àwọn ọmọ ẹ̀rọ wà yọ̀ mọ́ dádì ilé káàbọ̀ wà lè fi àwọn ọmọ rẹ̀ sì wọ ọba yìí wọ́n na àwọn ọmọ ìtẹ̀lọ́ báàgì lọ́tọ̀ọ́ ìwọ́jọ́ ń ọba bá dé àwọn ẹran wọ́n mọ̀ bọ̀ ti dé olówó àwọn ti dé àwọn ẹran sì wọ ọ̀bá yìí àwọn tọ́lábù wọ́n láwọn ti máa ń mọ̀ fáwọn tẹ̀ bá pé gbogbo tí ma ń yọ̀ máwọn kò sé kí ni ó ọ̀yọ̀ máwọn wọn ìwọ tó dèbí ìfẹ́ lọ́rẹ̀ àárẹ̀ ah, fọ́wọ́ là kálukú bá báyìí ìwọ tó wọ́n ti dìde ṣe ìbáwọ̀ ẹ̀rọ ló bá wọn ẹ̀ bá ti ń tẹ̀ náà ọlọ́run gbé yẹ̀ wa yóò gbé àwà ọlọ́run tó ní àtúnlẹ̀ ní àtúntò jẹ́ ẹ̀ka alákọ̀ọ́kọ́. ẹlẹ́kẹ̀ẹ́sì tún rí wáṣà sábà sí àtúntò méjì méjì tó bá ń tẹ̀ náà wàhálà ọmọ nínú

wọ́n kọ ní tó òrìlẹ́mọ̀ wọ́n kọ níwèé òjò náà ló kọ bá wọ́n afurasí ààrẹ pé kékeré tó kọ́ ọ̀sẹ̀lọ wà láìsọ ọba tó ń tẹ̀lọ ọmọ olè papọ̀ mọ́tò ẹ̀ pẹ̀lú àjẹ̀rẹ̀ kéèsì rẹ̀ tọ̀pọ̀ inú oṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń rẹ̀ sí òun náà tẹ̀lẹ́ bẹ́ẹ̀ tọ́ọ̀tù àdúgbò jẹ́ olùbẹ̀rẹ̀ gáì òun náà mú obìnrin tó ti ṣe corporate guy ọ̀bà nímọ̀ òun yóò bàbá ẹlẹ́ka ní ọba mo ti rọ́mọ tó dé fún ọdún ẹ̀lẹ́bù ní yunifásitì ọ̀lẹ̀ ní bàbá wáyé àbá ẹ̀sìn àwọn ọba kéèyàn ọmọ mi mọ̀ kálukú wa káwọn ọwọ́ ẹ̀rù àwọn ọmọ wa ẹ má kátìkù tí wọn kọ́ lábà àti ìdàlẹ́ lọ́rọ̀ fáwọn àwọn àwọn ọmọ tó di báńkì èmi dúró lórí ẹ̀ gbogbo àwọn ọmọdé àríwá báwọn òbí wọn pariwo wèrè àwọn òbí wọn dẹ̀dẹ̀ akọ̀rọ̀ fẹ̀rẹ̀ ó lè fi lọ́dún jẹ̀ ní reason àbí argument ẹgbẹ́ pẹ́lẹ́ kí wọ́n pariwo orí ikú wọn torí wọ́n ráyè ìjú ẹ̀wọ̀n wà ẹ́ẹ̀kì àti lẹ́kọ̀ọ́ wà lẹ́gbọ́n tí mo sọ ìbá wà sí sẹ́bù wà láì mo fi ọlọ́ọ̀tọ́lọ́sọ́bà àti rẹ̀ fúra tí wọ́n bá fún wà ẹ́ẹ̀kì àti lẹ́kọ̀ọ́ lé tí ò sàyè parí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọgbà jáàbù wọn ní ṣẹ́jáàbù ní ń tọ́já mi lójú ẹgbẹ́ lọ nàìjíríà kẹ̀kẹ́ sọ yìí tí wọ́n bá tí ọ̀nà gbogbo parí iṣẹ́ pẹ̀lú standard wà ẹ́ ọmọ ẹjọ́ ọmọ bá ṣòro wọn fún 10

ọmọ tó wà ní yunifásitì náà wọ́n wèrè wọn wọ́n please pray for me o oh, i'm having two papers tomorrow ó sì wà yunifásitì dèbèrè ọmọ tó ní kọ́kọ́ dé tó yẹ kọ́lá yẹ sọ dẹ́ta kọ̀yẹ kọ́lá yẹ sọ kó kí ni o kọ̀yẹ kó fi ẹ̀rọ rárá bẹ́ẹ̀ òbí rẹ̀ gbọ́n pa fóònù dànù tí wọ́n rò pé fóònù rẹ̀ ti apá ẹsẹ̀ yóò fà á kọjá sí èèyàn ò ọzọ nímọ̀ inú ọ̀dá àwọn ọmọ èèyàn nímọ̀ ìyàtọ̀ bẹ láàrin èèyàn páàkì àti kó nímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lí máa ń gbé rìsọ́ọ̀tì ìkì wọ́n ní rìsọ́ọ̀tì ṣùgbọ́n wọn ò kí ni o wọn ò mọ̀ ẹlọ́wọ̀ ẹgbọ́ lórí náà àwọn thank God I graduated as graduate ẹ sábà wò ó wéré sábà kọ káàkiri inú máa bí mi nígbà ẹbí tí wọ́n ti ẹ̀ sí Arabic Islamic law èkó rẹ tó dáa ju èkó rẹ lọ. Please as students parí iṣẹ́ fún ẹ ẹwà àwọn kọ́ọ̀lù rẹ̀ tó àkọsílẹ̀ bá wọn sùn tó bá wọn ọmọ ẹ̀ wọ́n mọ̀ wọ́n. làwọn lẹ́tọ́rà ti ti bẹ̀rẹ̀ lóde òní wọ́n ti rí kwẹ́sọ̀tọ̀ ọ̀rọ̀ lọ́lẹ́ ìkọ́ ọmọ ẹ̀wé tí ọ̀bà ń gbà fún wa yóò ṣe yóò fi bẹ́ẹ̀ mú òótọ́ torí kọ̀ ọmọ ẹ̀wé so this was some of the problem ẹ̀fẹ̀ a máa fa kéèyàn ọmọ nìmọ̀ ọlọ́ àkọ́ta àmọ́ ẹnì kọ̀ọ̀kan wa àbá ní sọ́ọ̀hìnù ní máa fi à a náà ń tọ́ba ń tẹ̀lọ́ ẹni èpè àwọn mẹ̀lẹ́kọ́ ọmọ ṣépè fún àwọn ẹranko ọmọ ṣépè èyí ò láǹfà wa mọ̀jáárì nínú àwọn sálà tí wọ́n sọ nígbà tí sàlàyé lè bá ọlọ́ni wùláyíká yẹlá àánú ńlọ lọ́wù wà yẹlá àánú ńlọ láìnú ọlọ́ni fẹ́ ráwọ̀ tá à ń sọ ọmọ tó pè àwọn tó tún èpè tó máa gbé èèyàn tó pè wọ́n kò máa ṣe wọn tó pè àwọn àfáà ní àyà yẹn wọ́n ní tẹ́lá wọ́n láwọn ẹranko wọ́n máa ń fún àwa tá a bá jọ máa dámọ̀ sáǹsẹ̀ lọ ewúrẹ́ máa ń ṣépè ehoro ń ṣépè chicken ṣépè màálù ṣépè àgùntàn ṣépè ẹ̀yin ẹ̀rọ máa dámọ̀ lórí ibú mọ̀ nílé o ẹkún ti bẹ̀rẹ̀ owó èlé yín ẹ̀yin lẹ́nu jọ́nà ọ̀rọ̀ jọ ní ìṣe ṣébi ọmọ ọ̀pá wa tíyà ọmọ ẹ̀jẹ̀ wa ẹ̀yin olórí ibú ẹ̀yin olórí ibú ọmọ ádámọ̀ ẹ̀yin ó sì náà yà ẹ̀yin ọlọ́tí ẹ̀yin oníyàwó yìí ẹ̀yin afọ́ra wèrè ẹ̀yin olówó èlé yìí àwọn àfọ àwọn àbùdá ìdúró wọn láwọn ẹranko ọmọ wa tètè fún àwọn tí bá ń ya apá ọlọ́run nínú ọmọ ádámọ̀ ìzà kíni o ìzà pẹ́dá tó bá ti di wípé nínú òlú nǹkan le wà á ń ta kàlùmọ́tò tọ́lọ́run ṣe kéde o sí ọ̀rọ̀ ìjọba sóyà bí òye àṣẹ ẹ̀sẹ̀ a máa dé ìwòsí ẹni tí wọ́n mọ̀ ẹ̀kọ́ lé kìrìmọ́nù tọ́ àṣì afájú ẹ̀kọ́ yìí wọ́n lára burú ẹ̀ṣẹ̀ kò lè jẹ́ kíkọ́ ọlọ́run rọrùn fún ìyàn láti ṣe ìjọba àrùn tí mo dé ọlọ́run kò bòlíì ní àtẹ̀yìn náà mo ti pé kí ní ẹ̀kọ́ tó kó tó kó wa gbogbo wa ọlọ́run ti nira fún wa láti ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ò fura mo ń ronú rẹ̀ nígbò lè ṣe á wàlẹ́ ìkan ti ṣe wa à ń ṣe evaluation lẹ́yìn ọ̀rọ̀ bọ́ọ̀lù àwọn àgbájú rẹ̀ nìkan báwò àgbájú rẹ̀ nìkan kùránì mélòó lẹ́yìn ká kùránì mélòó lẹ́yìn ká láyé tán lásìkò yìí ti káàkì látẹ́lẹ̀ kámọ́ parí kùránì kan lójúmọ́ tàbí kùránì kan láàrin jọ méjì ààrẹ yìí ti káàkì nìkan ìyá máa ta kùránì márùn sí mẹ́ta ẹ máa parí ọkàn jọ mẹ́ta yọ ọ̀ka mẹ́ta wọ́n mọ àwọn ọmọ tó máa parí kùránì mẹ́wàá láwọn ọmọ obìnrin ọmọ ọkọ sí ìwọlé ọkọ sí ìwòsíyàwó yóò lè gbogbo àwọn ọmọ sí ìwọlé ọkọ alùpùpù parí kùránì kan kùránì èkúgbóná ti ta èkú WhatsApp Telegram Instagram TikTok eh, eh, kíkóni Twitter àwọn ìgbòlá àwọn táwọn náà ìdágbàlagbà ń gbòlá kíkà àwọn nǹkan ní ìwọ̀n èyí ọ̀fẹ́ jíròrò tó pàdù ẹsẹ̀ omi jíròrò láti lè jí èyí ọ̀fẹ́ gbáwẹ̀ mọ́ndé tọ́ọ̀fẹ́ èyí ó sọ̀rọ̀ tó ní ẹjẹ́ báyìí èyí ọ̀fẹ́ ka fúlákì ìmọ̀lúkù lálẹ́ yóò fi tẹfóònù tẹfóònù orí fóònù ní ó sòsù òsì nílé ka múlùkù yóò fẹ́ ka súrọ́tù nìka lọ́jọ́ jímọ̀ kò sì ní lè kà yóò fẹ́ lóun fẹ́ lo nìkan kò sì ní lè lò tọrẹsẹ̀ jọ̀wọ́ ẹ̀jẹ̀ ajínà tẹ̀tẹ̀ bá a bá fi ẹwọ́n rọ̀ mọ́tọ́ ta ajínà tẹ̀tẹ̀ àríkọ́ náà ṣe àbá àríkọ́ wàhálà ẹ̀ tàbí èsì ló sáàpẹ̀ náà ṣe nínú rọ̀mọ́tọ́ kálukú wa tafẹ́fẹ́ àríkọ́ náà ṣe àbá àríṣe sábà tí wọ́n ṣe náà èso ìjáde ọlọ́run àwọn àríkà sọ́ra ara ìtàn sí ẹ̀sẹ̀ tó máa ń fa òun rẹ̀

ẹsẹ̀ àwọn ẹ̀jẹ́ kéèyàn ọmọ láti bọ̀ bá dáadáa àkíbátú sọ àkíbátú àsọ ilé ẹ̀sẹ̀ ní kí tó kọ́ ìwọ̀n àwọn èèyàn kan wá tí wọ́n bẹ̀rẹ̀ kú sí àwọn ẹni kóńgò lè jì lápẹ̀lẹ̀ ní ẹgbẹ́ mi kan kóńgò lè máa tà nínú ẹ̀sẹ̀ kan kóńgò lè jì kóńgò lè jì agolo agolo ẹ̀sẹ̀ kóńgò lè jì agolo ẹ̀sẹ̀ títà mẹ́jọ títà mẹ́jọ òǹkálọ́ọ̀nù títà mẹ́jọ òǹkálọ́ọ̀nù ó ní irú nǹkan tí wọ́n ń gbà aṣọ náà yẹ irú ẹ̀ ni wọ́n rọ̀ nígbà tó lọ́wọ́. ìjọba ìṣẹ́gbọ́ yé ẹ̀ ṣì láwọn ìnáwó ọ̀gbà ìlà ìlọ́wọ́ mọ̀hánàlá àmdèkà ánàlá ìlàwọ̀ ẹ̀ṣẹ̀ ni àwọn ẹ̀jẹ̀ káwọn èèyàn jẹ́ pé wọ́n kàn lẹ́nu yẹpẹrẹ wọ́n ìrọ́nà yẹpẹrẹ ìkẹ́gun ojú wọ́n bẹ̀rẹ̀ àtìlẹ́yìn kan ẹ bá gba ọjọ́ ọlọ́run òwe lẹ́nu ẹ̀kọ́ ìlúwẹ́gùn tó ìlúwẹ́gùn lórí omi ṣé ẹ̀kọ́ ìsìn àwọn ìlúwẹ́gùn ẹlòmíì lè kú lé ọtí

ẹ̀fẹ́ lè jẹ́ kí sẹ́jì ní ọmọ ọmọ ọlọ́wọ́ tí wọ́n ti láwọn ọkọ̀ ọkọ̀ tàbí tẹ́ mílíọ̀n tẹ́sí òmìnir ọgbọ́ torí náà kálukú wa ọlọ́run jẹ́ fún ọmọ ọgbọ́n wa lọ́wọ́ ká sọ́ra ẹ̀ṣẹ̀ a máa pa àáfà ní ẹ̀ṣẹ̀ a máa jẹ́ sábàbà sí àdáàbì ọkọ̀bù a máa pa ìyá sàárè bó ti lẹ̀ pẹ́sọ àdíìsì àwọn méjì kan ní ẹ̀ẹ̀kan látàwọn nǹkan ní ìsí àsìkò lè gbà wá torí náà mo jẹ́ náà àtẹ̀mí àti ọlọ́jà lè ẹjẹ́ àwọn ọmọ tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ìdí jẹ́ ìyapa àti ọlọ́run kàmà wá sáfù kìí ṣe pé tó bá ti wá rán wa létí ẹ̀kọ́ náà á wà á rí àwọn ẹni ẹ̀sọ́ta ẹni tó bá ní ọmọ ẹ̀ṣẹ̀kọ́ náà tó ní òjìnà fẹ́fẹ́ eléyìí òwò ti fọ ọmọ kírẹ́dìtì àkáǹtì wọn láì mojú pẹ́ ẹ̀ ṣe fún mi o ẹ̀yin lẹ́ni jẹ́ sórí búbá yìí o ẹ̀yin lẹ́ni jẹ́ kó orí ó ṣe kí ni o kó bọ́ ọmọ mi lọ́wọ́ o ẹni tí bá ń sọ̀ sí mi ẹ̀fẹ́